tẹ̀sọ̀mọ́ yìí ní káwùsára wọ́n gbọ́n iná àti iná kàlẹ̀ káwùsára wọ́n sọ̀rọ̀ nípa mùtùmáìnà ní pé àwọn tó rí wéwé ya ayàtọ̀ nafsul mùtùmáìnà ó ti pé mẹ́ta gbogbo ogun ti wá ní alẹ́rì mẹ́mi sọ fún obìnrin yẹn báyìí ó ti dájú ni ó ti wà ká gbogbo nǹkan kan lẹ́rì ẹ bá ti lẹ́rì hù àpáàpáà jùlọ lọ́kọ́ bá àtàwọn ọmọ sọ́wọ́ àwọn àdókòtò aláró lẹ́sẹ̀ rẹ̀ ìpùsọ̀ aláró ó ní kọ́ ní kòrán yóò báyẹn kò gbé lọ́wọ́ sísítà kan pẹ̀lú àǹtí ẹ̀jọ̀jà mọ́kọ̀rọ̀ àwọn àdọ̀ nígbà yìí ọmọ ìyá kanáà ni wọ́n fa ń kọ́ lóko wà ní rẹ̀ àwọn olùwà kẹrù ti àbúrò lọ ọwọ́n lè tajà lọ́dọ̀ àǹtí ńjọ́ tajà ọwọ́n ìyá alágbájá sọ pé kó mi àmọ́ ìjà àbútọ́ ń wọ yọ lọ́rùn èmi ọmọ wọ ìjáàbù tí ìgbà tó bá ní mẹ́wàá máa ń ju wá mọ́ ọ̀rọ̀ ẹ wá di pé àǹtí àwọn àǹtí wọn àgbà tó jẹ́ senior sister gbogbo wọn pè wọn bọ̀dọ̀ wá sí ìgbà gọ́ọ̀sọ kan kùránì yorùbá ẹ̀ ń bẹ lórí tébù àbájáde ilẹ̀ yà ni lápẹ́ orí mọ́ wọn ní yorùbá tuntun ọ̀tọ̀ wọn tó o bá nítorí orí bẹ̀ máa ní mo fi béèrè àwọn ní mo bá mú kùránì mo bá fi fún mo bá sí sọ́tọ̀ àzáà fún bí àwọn dọ̀tọ̀bárò ti tu ọlọ́kùnrin bá sọ ọ́lẹ́sàn rẹ̀ ìrònú yẹn já púpọ̀ jù bí àwọn dọ̀tọ̀bárò ti tu ni pé kí wọ́n wọ jẹ̀lbáàbà wọn tí aláàkọ́tà bàbá yẹn tu ọlọ́kùnrin bá sọ ọ́lẹ́sàn rẹ̀ àwọn kan ní kó máa lògbò orí wọn àwọn pè àmọ́ ńgbà tí àwọn dọ̀tọ̀bárò ni kó máa wọ jẹ̀lbáàbà wọn kó máa balẹ̀ nígbà tí wọn gọ́ọ̀sù kan títà ọmọ yorùbá kan gẹ̀mú ní wọ́n ní kọ́ ká alájà ẹ̀wọ̀ alájà wọ́n ní kọ́ ká ó ní fìlọ́ ah! ní lóòótọ́ mo ń sọ ẹ kí n àfọkù fìlọ́ ní ah! ọlọ́kọ̀ mi náà ni máa ń bá mi jà lórí ẹ̀ ah ó ní àgbà mi rò ẹ̀yà mi ní ìlú fi tọrọ gbogbo mo bù mo bù ẹ̀yà mo sì rántí bẹ́ẹ̀ ni àwọn ah! tó gbàgbọ́ lọ́tí mo sọ ọ̀nà ẹ̀dí ẹ̀ bá máa tí ẹ bá gbàgbé gan wọn ò ní béèrè béèrè mo ti ní mo bùn mo bùn ní mo bùn ní kúránì mo bùn ó di wa ntí ẹ ti wà wá di ntí fọlọ́wọ́ pé n béèrè kí n kàn lo ìjábù náà fi kò lo ó di kí ẹ ní ó jà ẹ ó fi dáa jù kọ́lọ́ ọba ọmọdé àfọ̀rọ̀ yìí wa náà ṣe ìgbà àwọn sọ̀pọ̀tà yín ó ní good tag good tag àwọn àwọn yẹn yín ni wọ́n dùn náà kí ló gbé kí ló wá wí case close àwọn ẹgbẹ́ ti wí náà nù. pé end of discussion nígbà tó a ti discussion continue ọlọ́run kó sọ àdọ́wà kí náà wí lọ́jà rẹ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹn wọn lọ́wọ́ àwọn mùsùlùmí káyọ̀ are very very careful gbogbo àwọn bí kọ́sì àwọn yahudu wọ̀nyí ká má sọ̀rọ̀ kọ́ wá sí ìyàwó ìṣe kò kọ́sì n'i nìkan ṣé adam ó ní ìkọ́sì àwọn olóòṣà gan tó wà ní ìṣe àti àwọn mùsùlùmí ọlọ́run بعد أن جاءنا هدى مع النبي صلى الله عليه وسلم لما تعتميري تتمس وابع هدى النبي صلى الله عليه وسلم نمبر فايف أنه كما تال الأحد على بين الإنسان وبين الرسالة فإنه يكون أبعد من الحق بادني وطني بيأسوا بقى في قولين إباح ودي أتي إسيا ولوم بقى تلون فرنسي تلون فرنسي bẹ́ẹ̀ náà ni wọ́n sì jìnà sódò dùtù tí wọ́n ti máa fọ̀rọ̀ kọ́rọ̀ wọ́n ti máa yọ̀rọ̀ kó lọ́rọ̀ àmọ́ ọlọ́run kí àlọ́ ó máa ikú pọ̀jù ọlọ́run sáànù pọ̀jù lẹ́àndáwò àkùbára mẹ́rin mustaqbal anábì sílẹ̀ ń fún wa nípa ìròyìn tí ó pọ̀rọ̀ àbọ̀ àṣẹrẹ̀ ni wọ́lá mi yọkùbẹ̀rọ àn hàdẹ̀r kọ̀sọ́kọ́ àwọn sàhábé àwọn tí wọ́n ń bọ̀ àní ó di wa wọlé anna min sunanin min qabla anna o mọ́ lamma tààlà alayhi muhammad tí wọ́n tó síwájú wa nígbà tí àsìkò fẹ́ láàrin wọn كسر قلوبهم يودي قال تعالى ألم, ألم ترى ألم يعني الذين آمنوا سقطوا فأنتم بنوا وقلوا دودوا أن تشع قلوبكم يا لوبا قرفوا بذكر الله يا لوبا ما نزل من الحق عن الدعاء على النودو ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبلكم ماذا بيعوا أن تعرفون فيها سواجوا عن يهود النصارى فما من قبله فطال عليه من عمل ما تدع اسكت قالوا لي وقصد قلوبهم يعني وادي ويا كيكا وكثير منهم فاسقون اقبلوا وجلي عقب مباني بكيني فإذا كانت طول الممد سببا لقسوة القلب سيدا باك إما موكا دي في من قبلنا سعد فسيكون فينا كما سلسوا عناه المسألة عوانا ويشهد لذلك ما جاء في البخاري لأنه تفهي أبدا من تعرف بأن البخاري من حديث عنه رضي الله عنه إنه حديث عنه رضي الله عنه قال سميت النبي صلى الله سميت النبي صلى الله عليه وسلم يقول مقبوسي عن النبي ما صباح لا ياتي عليكم زمان إلا أكبر حديث ما بايا للغا أما أصار أفعى صلى الله عليه وسلم pé láyáàfi aláìkùn zaman pé kò sí gbàkan tí ó bí wá báyìí ilá wà bá dá aṣọ́rò nínú hù àtúgbẹ́gbẹ́ títù wá lẹ́yìn rẹ̀ ó ti burú jù bá lọ tí bá ní à ah, ìgbà ilé o ìgbà ní ilé o nẹ́ẹ̀sù àwọn ti burú ti ìsìn lọ alẹ́bí lórí bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ iná Muhammad gbà wá ó ní láyáàfi aláìkùn zaman kò ní sí àsìkò tí ó gbàkan yóò àdébáyìí ilá wà bá dá aṣọ́rò nínú hù حتى تلقوا ربكم تبقى لي ولا وبعين ليش ما لون يما بروني ولا ما جو بروفو ولا وبع أفا أسأل عفوا ومن تتبع أحوال هذه الأمة وجد الأمر كذلك أنت بعد تليس في الأمة هي يوا كوي الأمر يبالوري الأمر لكن يجب أن نعرف الفرق بين الجملة والإفراد أما هو ترى إذا قال فاضل ọyẹ ká máa yàtọ̀ láàrin pé ọ̀pọ̀lọpọ̀ oye àwọn tó pọ̀ àtàwọn dẹ́pẹ́ ẹyọ ẹnìkọ̀ọ̀kan ni fàhàdíṣe Anas radiyallahu anhu àdíṣe sahih sanadan wa matnan àdíṣe Anas tó mú wáyé àdíṣe sahih òní ọwà ní sanadan wa matnan isnadi lálàáfíà matnu rẹ̀ ní àlàáfíà فالمتن ليس فيه شذوذ inú matnu rẹ̀ kò sí ṣáàdù mẹ́ fi bukhari eh, eh, fi fi ṣùgbọ́n wa sanadu fi bukhari bẹ́ẹ̀ sanadu rẹ̀ láti ní bukhari ni wal muradu bí i min hadith aifu jumla a máa ní àpapọ̀ ní kéte lẹ́rí kọ̀ọ̀kan àwọn ọ̀pọ̀lọpọ̀ náà tó kọjá lọ wọ́n dájú ọ̀pọ̀lọpọ̀ náà tó ń bọ̀ lẹ́yìn àmá àlè rẹ́lùmí náà tó wà lẹ́yìn lẹ́rí kọ̀ọ̀kan tó dájú náà tó kọjá lọ ó di yé wà ọjọ́ ìpínlẹ̀ fi jùmùlà ọlọ́wọ́ mùsàfúrẹ́ yìí ọlọ́ọ̀bà náà والمراد به من حيث الجملة وكذلك يوجد في أتباع أتباع تابعين لفع تافر وأتباع التابعين من هو خير من كثير من التابعين انتو اللي وردلك لو تقبض وما تابعينه ودي ايوه ايوه زمت فهموها kò mú wọn ṣẹ́fù wá fún a nínú àwọn sábì òun tó dáa àwọn sábì lọ nígbà ni mi yẹ àwọn ni mọ̀wùlẹ̀ mẹ́lú wọn mọ̀wùlẹ̀ mẹ́lú bá wọn kò sọ pé àwọn sábì yóò tó dáa àwọn sábì lọ rárá o no go area ó tó bẹ́ẹ̀ lórí ọgbà nínú àwọn wa والمضاف إليه نعم ويوابي فلا يا يعصوا كما كما كما يتميك بعض صور عليهم ده فنقول بعد تقول طيب فحتى يعصوا ما ما ما جتما فتقول إذا لا يمكن أن يوجد من من هذا مثل من سبكة فيوجد من آل آل لا تكون زماني وعيه يبقى وتقول له فإننا نقول أعوذ بقى إن مثل هذا الحديث يراد به جملة حديث بقى يوصل مع جملة وإن شئتم أن يبتدع الأمر توبا بقى فهم كلا يوتي جنسية فانظر إلى جنس الرجال وجنس النساء أيهما خير هو فقوى و أم ọkùnrin àti obìnrin tí bá ní ọkùnrin àti wọ́n àpá ọkọ̀ ló dájú àbí ẹ̀kọ́ ni àmọ́ ààrẹ obìnrin mi tó dájú ọkùnrin mi lọ lápapọ̀ àwọn ọkùnrin dájú àwọn obìnrin lọ àmọ́ individually alẹ́ rí obìnrin mi ha yóò tá à ń já sí àwọn ibo ẹdúgbò tó fẹ́ fẹ́ sumẹ́ríkà fi ná ó di àwọn ọkùnrin mi lọ Lagos nínú ilé mi àrà làdíjọ náà àbí àbí àríwájú náà ni. Haa, so orí ọjọ́ náà ń tẹ̀sí ọgbà ààrẹ obìnrin la rí obìnrin abáyà lóbìnrin yẹn ọmọbìnrin yẹn alright alright wọn ò sí ọlọ́run bá kó sànù wa ọmọbìnrin ló lórí bíríìjì yẹn kò jẹ́ ká kọjá àwọn ọmọbìnrin ló lórí bíríìjì yẹn lórí bíríìjì náà ló ti yẹn kò jẹ́ ká kọjá táwọn òkúta rọra lò àti ẹ̀tọ́ lọ fún ìgbà òkúta tó kótó tọ́lẹ̀ bẹ̀rẹ̀ fọlíṣẹ́ ilé rẹ̀ láàánú jọ yẹn ọlọ́ọ̀bà sọ́wọ́n tà alábọ́dà fàbíríkà sí àwọn olókọ̀ onídẹ̀ẹ́sẹ̀ kan páànù kò sí kan páànù igi ló wà lórí ẹ̀ ogi ló wà lórí ẹ̀ òkúta ìlà ní fèsì wọn ọmọbìnrin tó bá ń bọ̀ àwọn òkúta báyìí ní ara ọ̀ gàgùdú wà sónà ó ti ti jáàbù rẹ̀ ó bá ti dálẹ̀ báyìí tó bọ̀lọ̀ kóbi lọ́lù kóbi ọmọbìnrin ti ṣe jọ yẹn ó ní amẹ́lẹ́yìn òfin wáyé pé àwọn obìnrin láyàjọ àwọn ọkùnrin lọ ọkùnrin dáa jọ lọ àwọn ìyàwó wa wọ́kọ̀ sínú lónìí àríbí ẹ̀kọ́ ni pẹ̀lú àwọn náà ń ṣe o torí gàrí ìgbẹ̀ǹkà wọn ni wọ́n ń bá àpò wa kọ́lọ́ọ̀bà kó sàánù wa adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́bà tó di ọ̀rọ̀ ẹ̀rí lórí jọ ẹ̀ kò ìlì náà onígbà jíǹsì lè jáàlù wọ jíǹsì lè nìsà ayúmọ̀ àkáyàn talólórí jù ní àwọn àkójọ àwọn obìnrin àjẹ́ الجواب الجنس الإنسان خير بنت الرجال خير عواق ولو رجع وبيرا يبقى كما كان تعالى إليك الوالي يقول لك الرجال وللرجال عليهن درجة قالوا بل وللرجال عليهن درجة أو درجة وكون دا جعوب دوغيلو لكن أما سبيل سبيل يوجد من النساء من هو من هو من هي خير من كثير من الرجال حالا وبرميش تنيوري lọ́pọ̀ ju àwọn ọkùnrin mi lọ ọ̀pọ̀lọpọ̀ náà ọkùnrin lọ ويجب أن نعرف الفرق بين الجملة والأفراد أو كما يتوقع يعني أو أو كلاس إذا برايت كلاس إذا نوي كلاس أوكي ويجب كم ما أبا فورس كلاس نو أنا كلاس أو ثم بالله لودي ما تبا فورس أنا مقابل من لاتف نمبر 1 ل 5 أنا نسيب كوبي نكوا كوبي عارفيني àrífí ni kó bìnrin gba pọ́ọ̀sì gíláàsì sóbìnrin gba pọ́ọ̀sì gíláàsì yín àlájà ní ọkùnrin gíláàsì kì í obìnrin náà gba pọ́ọ̀sì ọkùnrin ọkùnrin ìgbékiri kọkùnrin gba fẹ́ẹ̀sì. àwọn dáhùn ilá ni ọmọ mo pa yín ni mo àbá ni yín ni tẹ̀sí ìwà wọn làbí wọn làbí. ẹ lónìí àyè yín rẹ̀ sọ̀rọ̀ ọ̀hún. àbúrà àbú sábà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀yẹn yóò sọ̀rọ̀ náà ọlọ́ọ̀bà múlá dàgbà lẹ́sùn ọlọ́ọ̀bà فإذا نظرنا إلى مجموعة القرن كلها يجد أن ما بعد القرن شر منه تبع وعوجو دقوكا كم قوكا في عوان بعوان لبزاي عارف في عوان تنبو لين وداتو أسوان عجو أسوان لين يقولوا لا باعتبار أفراد كيف يقول أي قوكاية ولا باعتبار مكان بيعي دون مكان فقد تكون أمة في بعض الجهات ارتفع الناس فيها من من حسن إلى أحسن كعارف يا وانك على أمك نيوا يكوك نوغا نيكوا يروسي تقول أتبي دادا لبي تدع جلوني كما لو نشاء في هي في علماء أفدوا يا بارغا وفاد دلاني نفع الله به تلو جيوك وزوان فاني فإنهم يقولون أحسن ممن سبقهم wọ́n dájú àwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n wà síwájú wọn lọ ọlọ́run dá síbẹ̀ fún ọlọ́ba àwọn ọmọ wa tí wọ́n dájú wa ló ń gba dáadáa ọlọ́ba amma sọ̀hábà fàápà sọ̀rọ̀ àrọ̀ amma sọ̀hábà fàlà àbín ìṣòwéhìn fi fadlu sọ̀hábà sọ̀hùbà ní àwọn sàábé kò sẹ́yìn kan ó ní ṣùgbọ́n àwọn bá débi lùgbà ni eléyìí náà lákàndọ́tọ̀ ọlọ́kọ̀ bá sọ lẹ́sàárì àtà afúrádùn la yumkin ahadun ní tàbí iná an yusawihim fiha dípẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn a lè lẹ́yìn kan náà tàbí yìí kó wá ju sàábì àti sẹ́m lọ máa ma balaga min al-fadl kó bí bó ti gàtún nù ọlá ni àndá òun lámìyàdúró kò sọ́hùn bá àtúrò owó orí àbágbé pẹ̀lú àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó di òun òrí àgbàgbé pẹ̀lú ànábì sẹ̀sẹ̀lẹ̀ ìwojú ànábì gan ọlá kàní fún àpáwọn sàábà ó di wa ọlọ́run kó bá kí àwọn sàábà ànábì sẹ̀sẹ̀lẹ̀ kọ́lọ̀ kó kó sọ́ra náà wà náà náà masala sí kàmà kàmà sí báyìí kàkàlẹ́ bí kọ́ọ̀lù wa bí masala ما هي الحكمة في ابتلاء الأمة بهذا الأمر كيواني حكمة سواء عم بتروح في شعبوية دواء وبيع أما قطع نص وجوه لتتبعن سننا فأمرنا إلى الآخر وإن يكون فيها من كل مساوي من سبقنا تلاقي بقبو عما ريد نسسين انتو سديد انتو نص وجوه الجواب إذن الحكمة التي بين ذلك كمال الدين وذلك فيها وفوع قياس الله بأس تقني كمال الدين لأن الدين يعارض كل عامل الأخلاق الإسلام يوم دبس على ضبط ببوا وإن كان يعارضها دل على هذا أن كل نقص في أمم سابقة كي عليه أبوكوي أو أنا لما تقول على كوا مسلمين كذا ما قصده فإن هذه الشريعة جاء بتكميلها àwọn tó ti sáájú ẹ̀ ṣẹ̀rí àti wáyé ọwọ́ láti pè sí àsìpé rẹ̀ lọ́sìpé rẹ̀ lójá wà náà tó ṣàfihàn lẹ́nà àṣíyá láìsẹ̀bẹ́yẹ́ ní ilá bìdìdì ha torí èyàn lè mójú ọ̀rọ̀ àti bá rí ọpọ́sìtì ó lè má pàápọ̀ ọ̀rọ̀ àti bá mọ́ kama kíla ní àṣíyá bìdìdì ha ìtẹ̀bẹ́yẹ́ ojúlówó òdìpá àsọjúlówó yìí tí ẹ bá ní gold lọ́wọ́ tí wọ́n á pé original ó lè má ma yẹ nítorí bá rí kántàfíìkì gold yẹn pé ah, àti nǹkan ńlá ni mo mo ní lọ́wọ́ yìí ó di wà tí ẹ bá lọ sí ibi ìṣòyìn kìkan ní Abẹ́òkúta ah, bọ́lá àti mo sọ pé wọ́n ń pè isaac ẹ̀dán nígbà tí a so ìgì tán bí mo so ìdí lọ́nà ọwọ́ mú ọ̀rọ̀ yọ pé bìdìbì ha ìsìbẹ́yẹ̀ nà hàk mú ti sọ ni ó ní bìdìbì ha ìsìbẹ́yẹ̀ nà hàk pẹ̀lú ọpọ́sẹ̀tì ka èyí máa mọ òdodo mo sọ pé fi kún pé ó ká máa fi kún pé ṣé wọn yàn bì kẹrẹ mo wá ní ó di mo sọ wọlé fún wa níbi àyẹrí ọ̀rọ̀ tó mú wájú náà ni pé bìdìbì ha ìsìbẹ́yẹ̀ nà àṣìyà tó bá rí ọpọ́sẹ̀tì kan ọmọ ìgbà ah, eléyìí ni ọ̀ríjìnà àbí eléyìí ni ọdí ọlọ́mọdé àfọ̀rẹ́ wa kádó báyìí ètò àkàtọ́ sílẹ̀ ní mílíọ̀nù kàlẹ́sì fọlọ́ọ̀bà jẹ́mi sílẹ̀ àforíjì wa sànú aláìsàn fìyàmù wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.